الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó gbẹ̀yìn sáàfin bára wá sọ̀rọ̀ nípa àwọn àṣìṣe tí ma ń rọ́lò àdìsọ́kàn yẹn pápájúlọ àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí àwọn èèyàn mi lè mọ́kà fún níta sọ́njọ́ yẹn oníkéyìn máa tó pé tọ́lọ́ ń bá fẹ́ tí wọ́n náà bá fẹ́ àbíkẹ́yìn ah, lọ́pẹ́lọpẹ́ ọlọ́run àti lágbájá àbíkẹ́yìn ọpẹ́lọpẹ́ lágbájá láì sọ àìsàlàyé ẹ̀tí ẹ̀lẹ́ máa sọ tí ò ní jẹ́ kíyàn mọ́ rọ́lù àti ṣe yìí bí kíyàn sọ pé ní lọ́pẹ́lọpẹ́ ọlọ́run tó fi lágbẹ́já ti sábàbí tọ́lọ́run bá fẹ́ lẹ́yìn náà tọ́lọ́run bá ṣe rọrùn tẹ́yìn náà bá fẹ́ àìkú tó dáa kíyàn mọ́ sọnù léni nínú mistake táyẹn tó máa ṣe tán ìkà fún tó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn òun zaman wà ṣátìmù dáhàr kéèyàn máa bú ìgbà kó máa bú àsìkò kéèyàn máa bú ìgbà kó máa bú àsìkò inú àwọn àṣìṣe ni tí ó dá a ní àpèjúwe rẹ̀ a ń yà kú lọ́wọ́ láàánú abba zaman bí kéèyàn ká bí kéèyàn mọ bú ìgbà kó mọ ẹsẹ pé fúgbà pé ọlọ́run bá ṣe báyìí fúgbà yìí àbí kéèyàn tẹ ẹgbá ìgbà jákujàku nígbà yìí o irú gbà òṣìwò wá leléyìí irú àsìkò wá là ń lò yìí bóyá kankan tẹlẹ síyàn ní odò mọ kéèyàn mọ bú àsìkò kó mọ bú ìgbà etí ò dání ẹ gbogbo yẹn náà ló máa ń rọ́ọ̀lù pé ah, àsìkò yóò da àsìkò jákujàku lásìkò yìí nítorí yẹn sọ yẹn tó ń kà fún. nínú ẹ̀sìn àṣìṣe ni a ní ẹ̀rí lórí eléyìí ni ọ̀rọ̀ ànẹ́bìkan tí àbó rẹ̀ rágbà wá ọlánàbí àbàsọ́lá sọ pé ní kọ́ọ́lá láwọ́ azọ́wàjálì ànẹ́bì sọ pé ọlọ́run sọ báyìí pé tẹ́bá ti rọ́rọ̀ tó wá báyìí tí ètè náà yà kùránì ẹ̀tàn pé náà ń pè ní alhadisul kudusi kí ànẹ́bì sọ pé ọlọ́run sọ pé Yuzi ni ibnu adam ọmọ ànábì adam ń fi nira kẹ̀mí ọlọ́run yẹn máa bìmọ̀ pé nǹkan yẹn tóbi ká ìtàn ṣe yìí tó mọ̀ ànábì adam ṣe yìí ń dùn mí ẹgbẹ́ tó wá léèyàn kan kẹ̀nira kẹ̀ lágbójú ẹ̀ síbi kọ wà nìkan kí ẹ mọ pariwo tó wà mọ ní ẹ lára ọlọ́run ọmọ ànábì adam ń ṣe nǹkan tó ń jẹ́ nǹkan tí ò dáa ẹ̀kọ́ àlẹ́ ara ni ọlọ́run fún ọlọ́run ló nílò pé à ń fara ni o kí náà ń ṣe yakul bí kọ́ máa nábì àmọ́ dáhùn bá sọ pé ní yá haibata dáàrí à ìgbà yìí ìgbà òfò ni ìgbà òfò ni irú ìgbà òṣìwò wá ní irú àsìkò wá ní ah, àsìkò yìí burú o ìta ń sọ yẹn ìtí ò dáa ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àwọn ànábì adam fi nira ń wọn a máa bú ìgbà irúgbà yẹmọyẹmọ wá lélẹ̀ ah, irúgbà yẹlẹ̀ mi ò fẹ́ rírú ẹ̀ o kí ẹ mọ bú àsìkò kó mọ bú ìgbà bóyá kò lówó lọ́ngbà yẹn bóyá kò lálàáfíà ara bóyá nǹkan bànújẹ́ kan rọ́ọ̀lù yóò wá mọ bú ìgbà yẹn. ànábì ní fàlàyà kò lánà àhàdùkùn kẹ́nì kọ̀ọ̀kan yín wọ́n mọ sọ pé yà káíbàtà dáàrí àgbà òfò lélẹ̀ ìgbà òfò ni fa inni ana ok ọlọ́run ní ànábì lọ́lọ́run ní kẹ́nì kọ̀ọ̀kan yín wọ́n mọ bú gbà kó mọ̀ pèpàkẹ́ nígbà burúkú ó ní yá àfà ìní ànàdáàrù èmi ní ọba ìgbà èmi ní kíni èmi lọ́ba ìgbà tó dá ìgbà gẹ́gbẹ́dẹ́ dáwọ́ tí wọ́n lò nínú àsìkò kan ọlọ́run ló dá yẹn náà ní tó bá nígbà yẹn náà kò lẹ́yìn lẹ́yìn ọlọ́run òkọ́ níbò lẹ́yìn tí ẹ̀kọ́ bá tẹ̀lẹ̀ sí ẹ lásìkò kan lọ́sàn tó bá bú tó ṣẹlẹ̀ tó bú àsìkò yẹn ìyẹn pé ọ̀hún ṣe tí ò dáṣẹ́ni tó dá àsìkò nítorí nǹkan yóò ṣẹlẹ̀ fúnra rẹ̀ lápẹjúwe lásìkò òjò tí gbogbo ilẹ̀ tó mi kún gbogbo wájú ilé ẹ àbómi wọlé ẹ ọ̀nà àsìkò yìí àsìkò burúkú lásìkò gbòjò yìí o tó jò lórọ̀ fúnra rẹ̀ ta lọ bú yẹn ọ̀ ń bú ọba tó rọ òjò ọgbọ̀gbà tó rọ́jò bóyá àsìkò ooru ni tó ṣú ẹ àbí ọ̀tọ́ tó ń lò jáàbù ká àsìkò ooru báyìí àsìkò jákujáku ni ó torú máa mọ múyàn ọmọ lágúnnù jáàbù tó bá ń bú àsìkò yẹn ooru kọ́ ló ń bú òòrùn yẹn kọ́ ló ń bú ló ń bú ọba tó dá àsìkò yẹn ni òun sọ̀rọ̀ sí ọlọ́run sọ pé ní kan ò dáa ní ọba mo ń yí ọ̀sán àtòru rẹ̀ padà fáìfà sí kọ̀bá tó hó mọ̀ ìgbà tó bá wù mí ó mú méjèèjì kú mẹ́ kò ní sóòrù kò ní sí ọ̀sán mọ́ ó mọ̀ pé àwọn kan tó ń ṣẹlẹ̀ lásìkò ní ìgbà kan sígbà kan kò ṣẹlẹ̀ fúnra rẹ̀ àwọn ọlọ́run bá subhanahu wa ní ṣe ni o ń ṣe fáìtì kan bá tẹ̀ lásìkò èyàn lè fi sọ̀rọ̀ ọ̀tọ̀ ní kéyàn búgbà bá àsìkò oru oru mọ́ mú púpọ̀ àwọn ah, láìsí oru ọjọ́ tí ń sìn ẹ̀ á ah, òjò á ah, omi kún gbogbo lẹ́lẹ̀ báyìí àhẹ́n ọlẹ́mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́ mọ́ búkà irúgbàwó rẹ̀ irú àsìkò wá àsìkò jákójákó lásìkò yìí o ìyẹn ní òsèkí ni ò dá ẹni tó bá tẹ̀lẹ̀ lásìkò lọ́nà ló àsìkò kẹ́bà ṣe lè bú ẹ̀dá pẹ̀lú tó ṣẹlẹ̀ sí lára torí pọ́lọ̀ ló dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí bá ṣẹlẹ̀ lásìkò kan àlébú àsìkò àlébí sọ̀rọ̀ wọ̀tá àlébú tó nínú ẹ̀rọ táwọn èèyàn máa ń ṣe ni bákan náà nǹkan mìíràn tó ti à ń ṣẹlẹ̀ lásìkò gan tó yẹ pé àwa gan ní tọ́ wá ṣẹlẹ̀ kèsì pásìkò ló gbé yẹn wá mọ́ àwa láti kí ni àwa la ní àlébù yẹn lára ìyẹn nìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó ń fi kọ́ lórin onínà ìbú fàmà nànà wàlé àìbù fínà wàmà lè fàmà nìna àìbù síwánà nà ìbú fàmà nànà wàlé àìbù fínà wàmà lè fàmà nìna àìbù síwánà وناجوذا ثمان بغير ذنب ولو نطق الزمان لنا هجانا ولو نطق الزمان لنا هجانا إن شاء الله أقعد أقف هنا كلاس نعيب زماننا أنبوبا أنفي عليبو أنوا بوبا بنكايبا إلو باوري wà lẹ́ àìbò fi iná ó jẹ́ pọ́ wa náà ní kí ní ẹ̀ ti wọ́ wá àbí bóyí ó lè pọ̀ láwùjọ àwọn bandit ti pọ̀ irúgbà ó wá ní táwọn yẹn wá ń jíyàn gbé ẹ̀dá kò sí gbà ní jíyàn gbé ẹ́ tálẹ́ ẹ̀ká mọ́ bú ó wá ó wá àwọn anínira bóyá àwọn ọlọ́jà ń fara ní àwọn èèyàn báwọn oníṣẹ́ ọwọ́ nǹkan wá wọ́n túrù nǹkan yẹn awara ní bọ̀tíkílà ó ìgbà fún na ibu fínà ọwọ́ lébù wà ni wà máa lè wàmọ́ lífàmà nìna àìbù sí wa àsìkò wa ò lé pírọ́blẹ́mù àwa ni ká túnra wa ṣe àwa lálálébù ohun kẹ́mítà ọkọ̀ ìgbàyíṣẹ́ kí nìkan ìgbàyíṣẹ́ ìgbà ọlọ́bí gbígbà tẹ wà bóòrùn sí mú náà ní mú bó bí ẹ̀ṣẹ́ ń sún náà ní ń àwa láńṣe kí ni láńṣe nǹkan tí a fi nira lára ayẹ́pẹ́ nǹkan méjì ni àwọn kẹ́kọ̀ọ́ àti pé bó ṣe wá nìyẹn bóyá orú mú àbí kẹ́kẹ́ mú gẹ́gẹ́ bí tó bá ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀nbú ọba tó nígbà ní àwọn kan mílíọ̀ àbẹ́ pé tàbí ń búgbà tí gbá òṣẹ̀ wá pé pàwà gẹ́gẹ́ láti kí ni tàǹfàrà nira wa wọ́n wà náà ju bàbà mọ́ níbi ìrì zambi hmm. nàná ju zaman wà náà ju zaman ni à ń búgbà àbẹ̀gẹ́ ìrì zambi tí ó ti ṣẹ̀ wá kí nígbà tí wọ́n tọ́ nígbà yóò da ìgbà burúkú nígbà yìí ìgbòṣẹ̀ wà wàláwò náà tọ̀kọ̀ zàmánù lánàá àjánà wàláwò náà tọ̀kọ̀ zàmánù lánàá àjánà káípẹ́ gbà náà lè sọ̀rọ̀ ní olóòbá mọ̀ bú àánà padà kí ni ẹ̀dà tí mo fi ṣe yí kí ni mo fi kan yí ẹ̀yìn èèyàn jákujáku yìí olóòbá mọ̀ bú wa ìmọ̀ kò lè sọ̀rọ̀ àyín ẹgbàjẹ́ nítorí ká bóyá àsìkò òjò ni bóyá àsìkò ọrùn ni àbí kẹ̀kẹ́ ló ṣẹlẹ̀ mọ́ bùn tó ṣẹlẹ̀ yẹn tó bá ti bú gbà pé tí nǹkan yẹn ṣẹlẹ̀ ń bẹ ọlọ́run tó nígbà lọ́wọ́ ti kí ni ló ń bú tó nínú ẹ̀kọ́ ni pé ká mọ̀ mọ̀ sọ pé ìgbà yìí ìgbà burúkú ni torí pé ètò ṣẹlẹ̀ ń bẹ ètò ọlọ́run mọ̀ sí ni bákan náà àwọn nǹkan mẹ́tẹ́ pé àwa là ń fara nira da ìgbà táyìn kan jíyàn gbé ìgbà kọ́ ló jíyàn gbé o ìgbà kọ́ ní jalè o àbí àyàn tán rìnrìn kò ní ṣe yahoo sì lẹ́gbà ló gbé yahoo àwọn èèyàn ní ṣe kíní ní ṣe yahoo àtàwọn àìdá míì tí àwọn èèyàn ṣe láwùjọ so àwọn náà ká tún ara wa ṣe tó ní bí sẹ́sì táyẹn máa ń kó sí tó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àwọn lélẹ̀ kí ẹ̀sà mọ búgbà ìgbàjákujàku ní ìgbà yóò dá ìgbà burúkú ní bẹ́ẹ̀ ni ọlọ́run bá sùpánà wa tààlà òun ló nígbà ọlọ́run kọ́lọ́mù kó sànú ẹnu kọ̀ọ̀kan wa ó sàlékún àgbọ́yé ẹ̀sìn fún wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa